وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله لنقرأ فتاه àwọn májàmú wà tọ́jú àwọn májàmú eléyìí tó ṣe pé májàmú tó lálàáfíà ni tí àwọn oníkàràkátà tọ́ba ti ti dá fúnra wọn ọ̀ràn àyà ni kí wọ́n pè fúnra wọn àwọn májàmú wà tọ́jú àwọn májàmú tí ò dá májàmú tí máa bó kára tí máa kó bá kàràkátà tí ó fi dá nǹkan tí ò lálàáfíà tó bá jẹ́ pé májàmú tá a bá dá májàmú tọ́jú atọ́lá làásìá ni kò sí nǹkan tó burú kí ẹni tó wá dá májàmú fún kọ́kọ́ ẹ tó bá ti jẹ májàmú tí ò dá ni eléyìí tó ti pé ẹnìkan nínú àwọn ẹni tó wọ́n jọ ti káràkátà ọ̀dà kí ẹnìkejì ọkọ̀ torí pé láìpọ̀ yóò kó bá káràkátà yìí káràkátà ọ̀padà jẹ́ nǹkan tó ti pé kọ̀ lálàáfíà nínú káràkátà ìgbàláyé wà fún wa láti tẹ̀sà ẹ̀sà ọgbà rírà yìí mo sì gba títà ọjà yìí gẹ́gẹ́ bó ti fi wáyé láàrin ẹ̀mí pẹ̀lú rẹ wọ́n máa lọ bẹ́ẹ̀ àwọn ẹ̀sà yìí wọ́n pe oríṣiríṣi wọ́n lọ bí oríṣi méje lábẹ́ nǹkan tó fi ṣẹ̀ríyà tọ́tọ́ ka sí ẹ jẹ́ ká fi àgbéyẹ̀wò alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀sà yìí àǹfààní wà sẹ́nitọ́ tajà àtẹnitọ́ rajà láti tẹ̀sà ọjà tààrà kọ farama pé mo ti rà á mo sì farama ike mo ti tà á eléyà ń pè ní àǹfààní àti sọ wípé mo rà á tàbí ń rà má mo tà á tàbí ń tà má eléyìí à ń pè ní khiyarul majlis àǹfààní àti tẹ̀sà lókun ìgbà tẹ́ni tó tà àtẹni tó rà á àyè tí wọ́n ti rà á tí wọ́n ti tà á iná ìlẹ̀kíní kejì ti wà báyìí wọn ò tí ì túká kúrò láyè tí wọ́n ti rà àbí àyè fún wa ti tà á ẹni tó tà á ọwọ́ ní ntàmá owó ẹni tó rà á ó ní tọ́sípọ́sísanwó pa ọjà ǹjẹ́ ìgbàláyè wà fún ẹni tó rà á láti sọ pé kẹ́ni tó tà á ó sì dáwó padà fún yóò fà láti sọ pé mi ọ̀tà mọ́ wọ́n ti gba ọjà rẹ̀ padà fún eléyìí òfin ṣẹ̀ríyà ọ̀tọ̀ ní ìwà eléyìí ọ̀sẹ̀ nù kẹtọ́ bẹ̀bẹ̀ kó tó di pẹ́rù rẹ̀ wá sí ìmúṣẹ wọ́n láti bá láti bẹ ẹni fún ọ ẹ dákun ẹ má pé mo ti tètè bẹ́ẹ̀ mo rí pé ríra ọjà yìí kò pé mi má ìrà má bẹ́ẹ̀ ni ìta má kò bùkátà ẹ má bínú kò bùkátà ẹ má sì mí gbáyé ẹ̀tọ́ tí òfin ṣẹlẹ àfún ọsàn sàn yìí ẹ̀tọ́ ẹ̀tọ́ ìrànmá àti ntàmá lópin ìgbà tí òǹtajà àtọ̀ǹrajà wọn bá sì wà níbi tí ti dọ̀tà tí dọ̀ra. tẹ́tí ìsìká kọlọ tó èsì o òbúkátà láti parọ́ irọ́ ọmọ ike a ah, abẹ́ ẹ̀sẹ̀ ẹ̀rí nǹkan abẹ́ ẹ̀rí nǹkan agbomokowó rà ẹja wọn ni rà wálé rárá òbúkátà agbótọ́ ịnrama. nígbà tó ti pọ̀ sí kúrò níwájú ẹni tó ti rajà àgbo tí mo ta fún ọ ìdámá yóò pé ah àbẹ ẹsẹ ẹrí mi ni ẹni tó mú adọ mi ní kí n bọ mú lọ́ọ̀nì ó ní kò sí fún títà ó ti wá títà ká ló mú adọ rẹ ebi wọn lọ lọjà rẹ òbúkátà láti parọ́ rárá ìdámá ìràmá òfin ṣẹ̀ríà ó fún ọ láǹfààní yìí báyìí ẹni tó wá láǹfààní yìí olùdẹ́nitọ́ ra gangan àtẹnitọ́ ta gangan yàtọ̀ sáwọn afarajùn àwọn òfin lọ́mí ń dá sí ọ̀rọ̀ kan ọmọ yọnu sí ẹnitọ́ àtẹnitọ́ ta gangan ṣẹ̀ríya ó fún wọn láǹfààní ìǹtàmá àti ìràmá mẹ́tẹ̀ẹ̀mú rẹ̀ ó ní kí kọjá tóbi tẹ́ fi rà tẹ́ fi tà náà lẹ́wà ẹ̀ sí tùkà títúkà ó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú pé kó yí ẹsẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹlòmíì nínú ọjà yìí kan náà wọ́n fi ìsọ̀síra wọn ọ̀dọ̀ ẹni tó ti ń tó ti rajà ní o ti wá kúrò níwájú rẹ̀ o ti bọ́ sí ṣọ́ọ̀pù míì tó bá ti lè kó tó bọ́ sí ṣọ́ọ̀pù míì o ti parí o ti ra òun náà ti tà àmọ́ lókè ìgbà tó ti pé wájú rẹ̀ lọ wà tó ń ti pé wájú rẹ lọ wa tala kọ̀kọ́ o ti rà á o tún wá wo nǹkan tó tún fẹ́ rà o wá sọ pé eléyìí kọ́ eléyìí kọ́ o sì ti sanwó ta kọ́kọ́ ọkàn yìí sì rí ni pé kí n rà má ọ̀sẹ̀ tì ọ́ lópin ìgbà tí o ti kú níwájú ẹ̀ ó sì sọ́tò náà láti sọ pé ń tà má lópin ìgbà tí o ti kú níwájú rẹ̀. ìgbà wo ni nǹkan tá a rà yọ jẹ pa àtìrà àtìrà ntàtà àtìtà àtìtà iná ní kí wọn túká kúrò lọ́dọ̀ ara wọn ẹni tí ń tajà òun sì wà láyè tí ti ń tà ẹni tí ń rajà ó fi ṣọ́ọ̀pù rẹ̀ lẹ̀ ó fi ibi kó ti rajà lẹ̀ ó ti lọ síbòmíì ọjà tá a tà á ti tà á ọjà tá a rà á ti rà á lópin ìgbà tí ìbára ṣe pé tún láti ẹ̀kọ́ wájú rẹ̀ ní nísìnyí ibi tó ti rajà ni tó ti sanwó ọ̀sanwó tẹ́tà ìsanwó tán ó ti wá rí i pé òun ò jọ tó bá ti sanwó ìsanwó ẹ pariwo lè bá ti pariwo lè gbogbo yìí ó sá torí pé àní máa bọ́ náà wà tọ́ pariwo. lọba tí ilé ń tiẹ̀ náà pé ń lọ́wọ́ àbọ̀ lọ́wọ́ àbọ̀ lọ́wọ́ òun ń fẹ́ pé kó kó wájú òun ń ti rí ta fún ọ ọjà yìí ti pẹ́ ń gbá ti pẹ́ òun ti ń wá ti ta ti pẹ́ tó wọn rí ta ọjà àbí ọjà pọ̀ ti sanwó ọjà tán ẹnìkan sì ti ń so látàárọ̀ ìṣó rẹ̀ ń rùn ọwọ́ wọ́n ní kí wọ́n bá ti sanwó dákun iṣu rẹ̀ tó so lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ máa pé ńtọ́ da ọkàn èèyàn máa ń fà má ara èèyàn máa dúró ntí ọ̀dà ọkàn máa kọ́ ara máa sá fún ọkùnrin ti ṣe tó òórùn balẹ̀ torí òórùn tó níwájú ẹni tí ara dà lọ́dọ̀ rẹ̀ gbogbo eléyẹn níwájú ẹ̀ níwájú ẹni tí ara dà lọ́dọ̀ rẹ̀. ńlá sọ ikú ọjà tó ra ó ti rà á ọjà tó tà ó ti tà á ó ti rà á gbé ó ti tà á gbé àyàfi ẹ̀sà míì ńlọ lè mú ọsọ pé ń rà mà àmọ́ ní báyìí ó ti rà á ó ti tà ẹ dákun tí mo bá ti tajà báwọn ní ti jẹun látàárọ̀ agogo mọ́kànlá àárọ̀ ti lù ṣé mo lè mú yín owó yìí kí n fi ra jẹjẹjẹ jẹ dáadáa ti jẹun dáadáa fún yín torí pé owó tó pa ọ̀padà torí pé ẹni tó rajà ó ti fi wájú rẹ lẹ̀ ó ti tà. èmi náà ṣé nǹkan tí mo ra tí mo lè bẹ̀rẹ̀ sí nílò bẹ́ẹ̀ ni mo ti rà á nítorí pé o ti kó òun wájú ẹni tó rà á lọ́dọ̀ rẹ̀ kò ronú kó wọ́n ta má títí tó fi kó òun wájú ẹ̀ o ti rà á. bọ́ọ̀lù àtìmẹ́lẹ́ yìí wọn náà ni adé sànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni albayya'ani bil khiyari ma lam yatafarraqa àwọn òǹtajà àtọ̀nrajà ààyè àti tẹ̀sà ọ̀nbẹ fún ìkíní kejì wọn lópin ìgbà tí wọn ọba ti túká lópin ìgbà tí wọn ọba ti túká tọ́ba ti túká àǹfààní yàn sí ma ó ti gbé lọ ọwọ́ dé ìrànmá ó mú lọ lé àwọn ará ilé ní. tẹsẹ tó yẹ kọra ọ àti pé pàpà ga wọn ti sì ọgbà eléyìí kò sọ̀rọ̀ ń bẹ mọ ti ra ti ra nǹkan míì ló lè ọ láǹfààní gbà padà lọ́dọ̀ rẹ̀ àmọ́ kìí ṣe ìtàǹfà yìí akramakumullah àyàfi anabi sallallahu alaihi àǹfààní àti tẹsáwà fún wa lópin ìgbà tí wọn Báwọn wọn ṣe pàdé yóò jẹ ká máa bọ́ọ̀sì tufa wọ́n ti pàdé ẹnikẹ́ni tí ń tajà ó jókòó ṣọ́pù ẹni tí ń tajà ó ń kiri ká mọ́ wá pé mọ́ á lọ bẹ́ni tó wà níbi títí ń tajà èmi ni mo pé àjọ wà papọ̀ èmi mo lọ bá níbi tí ń tajà àjọ wà papọ̀ lópin ìgbà tí àbá ti yára wa. kíkálukú ọlọ́ọ̀lọ́ rẹ̀ ayé àti tẹ̀sà ni wà. ó ti rà á tán ẹni tí ń rajà ó ti kó lọ́dọ̀ ẹni tí ń ẹni tí ń kiri ọjà ó ti gbé sáà rẹ̀ tó kiri lọ́bùn míì ọ̀sọ́ kọ́ ọ̀rọ̀ àmọ́ òun pé ọjà ọjà ó ti parí. eléyìí bá ti máa túká sàárì ìmáàmù Malik nínú wa àwọn sọ pé àtàbọ̀rọ̀kọ bẹ́ẹ̀ àkùwàl ìsúká ìsúká pẹ̀lú gbólóhùn ẹnu ni láàbí abdul kìí ṣe títúká lára ìtọ́jọ́gba oníke títúká lára kìí ṣe ní gbólóhùn ẹnu ó kọ́dọ̀ rẹ̀ lẹ̀ ó ní sí pẹ̀lú rẹ̀ papọ̀ ma ìgbà náà ní káràkátà èlò tó di nǹkan ó ti fẹ́ tí ó sáyè fún ọ láti sọ pé ń rà mọ́. àyàfi kó tún jẹ́ pé màá rà ń ṣàfọ kò sáyè ẹ̀sà àtijọ́ gbà bẹ́ẹ̀ èkíní kejì wa ti ní kò ní sí ẹ̀sà tó bá ti ta mo ti tà á tó bá ti ra o ti rà á ọ̀rọ̀ pé àyè àti sẹ̀sá wà fún èkíní kejì wa lókùn ìgbà tá a bá ti tuka ìgbà díẹ̀ mo ní wọn gbàgbé ẹ wọn náà lọ gbàgbé ẹ adéṣe tá a bá ti ta tá a bá ti rà á o ti parí sẹmọ ká ti dọdá mẹjẹmú a ti dọ́gba mẹjẹmú wọlé kò sí wàhálà ń bẹ adéṣe tó o bá ti ta táì ta ti ta tó o ti rà táì rà ti rà torí mẹjẹmú ti síwájú pé àǹfààní ti ṣẹlẹ àfún wa àwọn ọ̀fẹ́ lò àfẹ́ lò kò ní sí ọ̀rọ̀ ìrànmá kò sì ní sọ̀rọ̀ ìjàmá àbí kọ́ jẹ́ pé àdámájẹ̀mú ká tó rà àdámájẹ̀mú ká tó tà ṣùgbọ́n ní kíá tí mo ti tà tí mo ti rà làdámájẹ̀mú níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀ta kò sí àjẹsọ kò sí àyè àti fẹsàmà nítorí pé àtijọ́ gbà pé ọ̀tá yẹ sàmì àti wàrà àti fìtà. ẹni tó tà ó ti gbowó ẹni tó rà ó ti gbọ́jà ẹnìkan náà àwọn méjèèjì òun àtọ́ pé àǹfààní tẹ̀sà ìǹtàmá eléyìí tó wà pé mi ìnílò rẹ̀ ìwọ ti sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ìrànmá tí ò ní o òun lọ sọ pé ẹ̀sà kóhùn ọkọ̀ kóhùn òun ti fagilé lọ́dọ̀ ara tòun ìwọ ò sọ pé ẹ̀sà ọkọ pé ń rà má ọwọ́ lọ́dọ̀ tiẹ̀ ẹ̀sà rẹ̀ ọ̀sẹ̀ kù tí ò lè bá tiẹ̀ jẹ́ torí tí wọ́n bá sọ pé ọ̀rà má ọ̀rà má òun ló máa mà lọ sọ pé òun ò ní sọ pé òun má àti wàá rà àti kà fúnra wa àwa ti tùka ibi jáde ti ń tajà tó jókòó sí àti bọ́ọ̀sù ni lọ́ba di ike arákùnrin yìí ọ̀pọ̀ àmọ́ ó ti kú ẹni sọ̀ra ibi tó jókòó sí tó ń tajà tó ti gbà tó ti sanwó ẹ̀ anítọ̀ tẹ̀sí ni wọ́n nǹkan míì sẹ́tún fẹ́ rà fún fẹ́ ra yìí eré ni báwádà ọ̀mọ̀dáhùn mà ó kú kalẹ̀ adẹ́tọ́ tí kú bá ti kẹ́ nìkan nínú àwọn méjèèjì kó tó di kí wọ́n túká kúrò níbi tí wọ́n ti rà tí wọ́n ti tà ó wọ́n ti tà wọ́n ti ti rà nítorí pé kú lọ́gà jù nínú ti yá àwọn èèyàn ẹni wọ́n sọ pé ah, ilé tí bàbá wa rà wọ́n rà táyà náà ni wọ́n kú àwọn ọmọ ọ̀rá lé má ẹ máa tara ẹ̀ǹdẹ̀ sẹ́yìn lẹ́ra lé tẹ́lẹ̀ ẹ̀yin kọ́ lẹ́ra lé torí pé bàbá yẹn ti kú wọ́n ti yára wọn pẹ̀lú ẹni tọ́ta fún ríra lé ti sẹ́ ntí ó mú kí ẹni tọ́ta lé kọ́ta owó padà balé padà kì í sọ̀rọ̀ tẹ́ǹkan sọ nǹkan míì ni ó di kọ́ta owó padà yóò ní ẹ̀bẹ̀ nínú àmọ́ ti ta bàbá yín náà ti ti rà á bẹ́ẹ̀ ni tó bá yẹ pé ẹni tó ta òun náà lọ́ bá kú òun náà ti ta ọ̀rọ̀ pé ilé tí bàbá wa tà fún bàbá yín a lè gbà torí pé owó tí bàbá wa tà ọ àwọn ò lè gbà láti tà bẹ́ẹ̀ kí lọ́wọ́ kàn wá ẹ̀yin lẹ́nu ilé tẹ̀lẹ̀ ilé tẹ̀tẹ̀ ti ti yín lẹ́yìn ìgbà tí bàbá yín ti ta ilé tó ti ti tèmi eléyìí túmọ̀ sí wípé kíkú bá fi lè pa ẹnìkan nínú àwọn méjèèjì. ẹni tí wọ́n tà tí wọ́n fúnra wọn o ti sẹ́ wọ́n rajà wọ́n tajà fúnra wọn wọ́n fúnra wọn tí túká ni bá ń ní máa ń bàbá ń kí ló dé orí kan náà wèrè wèrè tó yà tó bá kó ńlọ́tà àǹfààní àti sọ pé ń rà má àǹfààní àti sọ pé ń tà má ó sì fẹ́ kò fún níjọ́ tó rí rẹ̀ bá pé padà á tún jẹ́ kó àtẹni dọ́tà fún wọn jọ wà bì kan náà tí ọ̀kan náà àwọn méjèèjì ọba sọ pé ń rà má kò sì sọ pé ń tà má ìgbà náà la sọ pé wọ́n sì wọ́n fi túká á sọ pé nǹkan tán tà fúnra wọn ọ̀bọ̀ àwọn nílò àǹfààní kórìí rẹ̀ dàrú ká kí ló tó kù kò sí nǹkan kan tẹ́sọ̀ kó ti wáyé ń bẹ̀ ọ́ nítorí kórì rẹ̀ dàrú olùgbà tó rí rẹ̀ bá tún pé ọ́ tó gbọ́n ọdún kórì ó tó pé ẹ̀yẹ ogún ọdún náà láàmú sọ yín. lópin ìgbà tó bá pé nǹkan tí wọ́n rà kìí ṣe tí ó ti bàjẹ́ kìí ṣe tí ó ti dorí sí mi kó tó di pé ẹni tí orí rẹ̀ dàrú orí rẹ̀ pé padà. eléyìí jẹba torí àǹfààní tíṣẹ̀rí àfọwà ọ̀tọ́ sí wa ká fọwọ́ ara wa bàjẹ́ o ẹ̀tọ́ tí sẹ̀ríyà tó fi lé wa lọ́wọ́ yìí a gbọ́dọ̀ dánù kò sí ìyàtọ̀ láàrin aráàta ọ̀tajà fáráàta tàbí aráalé ọ̀tajà fáráalé tàbí aráalé ọ̀rajà lọ́dọ̀ aráàta gbogbo ẹ̀ ẹnikẹ́ni tó o bá rajà tajà fún àǹfààní àti tẹ̀sà yìí wà fún yín ìrànlámọ́ ìntàmọ́ nǹkan tá oníkóso bíi tá a ti fẹ́ rírà àti títà yìí iná lọ̀rọ̀ yìí ti wáyé láti túká yín bẹ́ẹ̀ ni ní tí ó wí òun bẹ́ẹ̀ náà ni o á gbà wọlé kò sì sí ìyàtọ̀ láàrin mùsùlùmí lọ́tajà fún mùsùlùmí àbí mùsùlùmí lọ́tajà fún kèfèrí lókun ìgbà tó bá ti ní mùsùlùmí nínú fọlọ́mà àǹfààní àti sọ pé mo mọ́ta ẹ̀ǹtàmá ó sì wà lópin ìgbà tí ọ̀gá sì ti paláyè wọ́n sọ pé nítorí pé kèfèrí ni kó fi ẹ̀tọ́ rẹ̀ kó fi dùn wọn náà má ti torí pé mùsùlùmí ni kó fi ẹ̀tọ́ rẹ̀ kó fi dùn torí pé káàkiri ni wọ́n rárá o àǹfààní yìí ń bẹ fún gbogbo àwọn tó tajà tí wọ́n rajà ara wọn lópin ìgbà tí wọn ọ̀gá sì ti ẹ jẹ́ ká máa lo àǹfààní yìí orí púpọ̀ bẹ́ẹ̀nbẹ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọ̀ tí máa ń ṣẹlẹ̀ níbi káràkátà tá a bá mọ òfin yìí àtẹnitọ́ tà àtẹnitọ́ rà àwọn àwọ̀ yẹn kò ní máa ṣẹlẹ̀ láàrin wa ọ̀pọ̀ ẹ̀ mẹ́yẹ ìgbà lẹ́rìí sí olùtajà ń bá olùrajà jà lórí pọ́jà tó rà lọ́wọ́ mi o sì tún lọ́ọ́ rà mọ́lẹ̀ kan níbo wọ́n ti ṣe bẹ́ẹ̀ òfin ṣẹ̀ríà fún alẹ́ tọ́ bẹ́ẹ̀ kò tẹ̀ sírú ẹni tó wá lọ́wọ́ kọjá ikú ni àkọ́kọ́ tọkọ arajà lọ́dọ̀ wa báwo ni ó ṣe rí lára wa sírú onítàn bá sọ wípé ẹni tí mo rà ẹ̀ rà ẹ dáwọ́ mi padà a ní báwọn èèyàn ti ṣe máa ìbànújẹ́ ńlá ni ọ̀jẹ̀ fún ìwọ tó jẹ́ pé ìwọ ló ń fi sẹ́wọ́ o sì tún wá sọ pé ọ̀rọ̀ àmá pèsè pọ̀ fẹ́ kó kùtà báwọn báyìí nínú gbàgbọ́ wọn lábẹ́ Yorùbá lẹ́vù ọba àjẹ́ pàgbàlagbà lọ́sẹ̀ ọlọ́wọ́ ọba àjẹ́ ọmọdé ọba àjẹ́ kó tètè sí ọ lọ́wọ́ àbótí ẹ̀fẹ́ kó tó rẹ́ni sí ọ lọ́wọ́ ìyẹn olúwa bá sọ pé àpá lójúmọ́ lápá kò ní í ṣe pẹ̀lú talẹ́ni tó rajà lọ́dọ̀ rẹ ẹni tó sì rajà lọ́dọ̀ rẹ lọ́ ń gbọ́ ọlẹ́tọ̀ láti sọ pé rà nígbà tí òfin kú òun wájú ẹ̀ ìwọ alára láti sọ pé ọ̀tà mà nígbà tí òfin kú òun wájú ẹ̀ àpèjúwe kan ní bí nǹkan ṣe ń yí padà lónìí ọjà dáhùn rà lẹ́gbẹ̀rún kan náírà ó ti yí ó dẹgbẹ̀rún ẹ ti rà méjì ẹ wọ́n ń mẹta lẹ́gbẹ̀rún mẹ́ta yìí ká ẹ yìí ẹ tó ń tẹnu ẹ ìpè kan bá wọlé ẹni tó sì rajà lọ́dọ̀ yìí ò sì ní nǹkan ẹni gbá ó tó mélòó ẹni ọpọ ọjà wọn a ní à ẹ palẹ̀ o nǹkan ó ti dẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yìn sì ti ta mẹta mẹ́ta mẹ́ta subhanallah ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́gbẹ̀rún mẹ́ta sọ fẹ́ni tó yín pé ẹ bá ń ọjà mi wọn náà sọ pé olórí ibú ti àwọn olórí ibú wọn náà bá sọ pé gbàtọ́ lóhùn ọ̀tá máa ń gbọ́dọ̀ kó ṣe pé ọjà yìí ti wọ́n lọ́gbọ́ ó fi lóhùn ọ̀tá máa kò tá ti ṣe. tó bá yẹ kó bí wọn náà ti ṣe rájà ìrà tó ti sanwó fún ló ti tẹsẹ̀ márùn ó ti wá dé ṣọ́ọ̀bù ẹnì kejì lọ́wọ́ gbọ́dọ̀ fẹ̀ ńlá ní bàbá yẹn wà ń ara ara mo ti ra mo ti ra náà o mo ti ra mo ti ra náà. lẹ́yìn náà bá rà ẹ̀rọ alẹ́gbẹ̀rún mẹ́ta mẹ́ta. kó tó di pé kó wọn ẹni kan bá wọlé fún yín wọ́n máa ní sọ onídìí nǹkan báyìí báyìí tó bá sì ní onídìí àwọn ọmọ kan wà wájú ẹnìkan ra ọ̀ dábàá pé wọ́n tó ó ní ọmọ nídìí ẹlẹ́ẹ̀kan wọ́n bá láwọn ní àwọn ta kan four hundred ó ti ra lẹ́gbẹ̀rún mẹ́ta mẹ́ta kó lọ abọ́ ṣé ẹlẹ́gbẹ̀rún mẹ́ta ni wọ́n wá wò wọ́n máa mo ti ra mo ti ra náà ó ti pé wọ́n sọ pé mo gbọ́ ìpèsè wọ́n láwọn ọ̀tá fún mi ọmọ ni actually yẹn a ìrànkó omi anabi sọlá àǹfààní wà fún wa láti sọ pé ìrànmá ẹ̀yin náà ìjàmá lópin ìgbà tí kejì wọ̀ sí ìtùkà ẹ jẹ́ àǹfààní nǹkan tẹ́sí Islam tó fún yín torí di eléyìí báyìí àwọn awọ àwọn àjà tí máa ń ṣẹlẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé tí ò lójútù iṣẹ́ ń fà náà nípa àwọn èèyàn wọn yẹn tí wọ́n ń jà tí gbogbo wàhálà ń bẹ láàrin wọn tí fìtínà ń bẹ wa. bá awọ àìgbọ́ra ẹni yé ọ̀bá tán yóò pátápátá torí di eléyìí lọ́jà àbùkátà kápẹ́sìn wáyé àwọn wàhálà àwọn fìtínà tá àbùkátà gbogbo ẹ̀ láyẹra fún látàrí ká alábọ̀yé ẹ̀sìn wa. bákan náà àǹfààní mi tún wà wọ́n pọ̀ ní ẹ̀sà májẹ̀mú ẹ̀sà tó ṣe pé májẹ̀mú lọ́bádé ẹ̀ka tá alákọ̀ọ́kọ́ ibi tá a ti rajà lọ́bádé lókùn gbàtà bá ti tù ká ń bẹ̀ àmẹ́lẹ́ yìí májẹ̀mú lọ́gádé ọba ti sí ẹnìkan náà àwọn méjèèjì lọ́dá májẹ̀mú. bí àpèjúwe kọ́ ọ̀rọ̀ ọjà lọ́dọ̀ èèyàn kọ́ ọjà májẹ̀mú igbe màá máa mú lọ ó sì ti sanwó. lópin ìgbà tí àwọn èèyàn mi tí wọn ọba ti rí i pé ọ̀yẹ́ pápẹ́ mọ́ra abẹ́rẹ́ bẹ́ẹ̀ màá máa mú lọ mo ti rà á lópin ìgbà tó bá jẹ́ páwọn èèyàn mi wọn ò bá ti sọ wípé kò yẹ ká tó mọ rà rà á mo ti sanwó ẹ̀ lópin ìgbà táwọn ẹni tó ń mọ̀ nípa nǹkan yìí tí wọn ò bá ti fi yé mi wípé rírà tí mo rà á kò mú á fi lẹ̀ títí dìgbà wo kò ní iye gbèdéke tíṣẹ̀rí aṣọ pé ọ̀gbọ́dọ̀ ju iye ìgbà báyìí lọ ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu onídọ́ mẹ́ta ìlànfààní yẹn lọ́yẹ kọ́ wà ẹgbà tó mú akọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ó túmọ̀ sí wípé ó lè sọ wípé mo ti rà á lópin ìgbà tí àwọn ẹni tó mà nípa nǹkan yìí tí wọn ọba sọ fún mi pé kò já títí ọ̀sẹ̀ mẹ́ta títí oṣù méjì títí ọdún kan títí ijọ́ méjì iye ìgbà tó bá dáná ni àmọ́ àwọn àwò aago lọ́ra wọn á ní títí ọdún kan kí ni wọ́n fẹ́ wò nú aago tó kan ọra wọn á ní títí ọjọ́ kan ọjọ́ kan náà ló ní nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run láti sọ pé kí wọn lọ ọlá kó fi wo títí ọ̀sẹ̀ kan títí oṣù kan ṣùgbọ́n wọn náà ló fi inú fẹ́dọ̀ pé ọjọ́ kan ni kò fún ọ tọ́jọ́ kan bá ti pé o ti rà nù o kò sọ̀rọ̀ ike pé ẹ̀yin jọ́ mẹ́ta mọ́ àgọ́ bọ̀ ṣe mí. ọyẹ kí n dájọ ọjọ́ kan lọ Ọlọ́run nípa gbọta wa ẹ nígbà tí wọ́n fi ń dá ọjọ́ kan oyè wo ló ní nípa bajaj ṣé àwọn ẹni tó mọ̀ nípa rẹ̀ ló ní dá ọjọ́ kan fún wa ni tí wọ́n fi ń dá ọjọ́ kan torí tó bá tó mẹ́kò lọ́lọ́ba tó wá sọ fún mẹ́kò kó mo ra bajaj àlò iye ìgbà mélòó ni kí n dá májẹ̀mú fún wa pé èsì wojú ẹ̀ mẹ́kò yóò lè bí ọ lérè pé bàjáàjì wọn ti tọ́dún mélòó tí wọ́n ti ń lò. tó ọ̀nà ìlú wa bọ̀ wò tó bá rí oní àwọn àgbà fún wa pé ẹ̀dọ́sẹ̀ méjì fún wa ẹ̀dọ́sẹ̀ kan fún wa bí wọ́n ṣe ń wo maṣíìnì ìjọ́ méjì ti tó. tọ́ ńgbà tó jẹ́ pé pẹ̀lú òye tiẹ̀ látàrí ẹ̀kọ́ tó kọ́ ó ti ní kọ́ dánwò ọgbà fún wa inṣáàlá òní mọ́kò ń bẹ̀. ẹni tó ra lé ó ti sanwó ẹni tó ta ilé ti gba owó ọwọ́ àti àfún ẹ pé ẹ lọ mi láàrọ̀ títí oṣù mẹ́fà ń fi wo ilé yìí àwọn ẹni tó ń máa ń palé ilé kíkọ́ ilé rírà ilé títà wọn ò sọ fún mi pé èrírà ajẹ́ pé mo ti rà á oṣù mẹ́fà sábà wàá dárú fún ọ ó ti rà á o lábẹ́ òfin ṣẹ̀ríyà. o ti rà á nǹkan tá a kàn dúró de ní kí ìgbà tó dá kó pé. tó tà ó ti ta ọ àwọn náwó ìwọ náwó owó yun o ti ní sọnù ó sì máa sọ dáadáa nítorí ó lè pọ̀ wọ́n ràmá ó lè pọ̀ wọ́n ràmá kí padà òtún olówó tó ti fún lábẹ́ òfin ṣẹ̀ríyà tó bá ti dájọ́ pé màá ti wo tó kẹ́tọ́ wọn bá gbà báyìí wọ́n nà wọ́n ti yẹn. wọ́n náà kó owó kalẹ̀. nǹkan tó ń ra ọ̀dọ́ ẹni tó rà yín ọmọ wa sí lọ́dọ̀ fẹ́ wo díẹ̀ ni wọ́n fẹ́ wo díẹ̀ tó bá wà lọ́dọ̀ ní ni a fẹ́ a a fún rẹ̀ ọmọ ẹgbẹ́ wa eléyìí túmọ̀ sí ni pé ọ̀dọ́ rẹ̀ náà ni wọ́n máa wà títí lásìkò tọ́jà tó fi pé ṣùgbọ́n ìmọ̀ ọ̀gbọ́dọ̀ náwó torí ìfà lọ wọ̀rọ̀ ọmọ lọ sí wàhálà ńlá. ǹjẹ́ tí a wá ta ẹni tó rà ọbẹ̀ àbùtà lọ́ra àti fi lé lọ́wọ́. ó sì ní bá bọ̀ ní oṣù kan tó wọn ti wọ̀ kọ́ mẹ́tẹ̀ pé ẹsẹ̀ ewúrẹ́ mọ́lẹ̀ inú wàrà ti pé sínú ọyàn rẹ̀ lọ́wọ́ àtàkàrà wàrà tó sọjọ́ sínú ọyàn rẹ̀ sanra lójú táwọn tó lọ sanra. bàtọ́ mo jẹ́lé wọ́n ní pé ẹ̀sìn ìjàmbá kankan.

wọ́n nígbà tí ìyàwó àlọ́dọ̀ rẹ̀ ta ní bọ̀ kó tó bímọ. òfin ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ̀n wa pé àlùkọ̀rọ̀jù gbọ́gbọ́n náà àlùkọ̀rọ̀jù gbọ́gbọ́n náà ẹni tó ń jàǹfààní nǹkan òun náà lẹni tó jìyà rẹ̀ ta lẹni tó fún lóúnjẹ ta lẹni tó ń tọ́jú ẹ̀ kó tó ti kó bímọ. àbí ọba jẹ́ pé ẹ̀rọ kú lọ́wọ́ rẹ̀ kálọ̀ forífa ìbọn náà ló forífa àwọn ọ̀dà tó bá ma sara dára ọ̀yọ́ náà oníyọ àlẹ́ yìí olùwàjà pàǹfààní tí máa dájú àǹfààní tó dájú tó tọ́jú rẹ̀ títí tó fi bí ma wọ̀ ìyá ti fẹ́ ọ̀rọ̀ yàdá o báwo sọ pé kíni máa gba ewúrẹ́ ni máa gbọ́ ọmọ rẹ̀ ó lè bá ń sọ ọmọ rẹ̀ báwo ewúrẹ́ ti ṣe ewúrẹ́ ó láwọn ọ̀rọ̀ àmọ́ ewúrẹ́ lọ́gbà padà. tọ́ ilé ìjọba àwọn. ǹjẹ́ ń dájú ẹni tó rà á tọ́ bá mi ọ̀rọ̀ àmọ́ tó bùkátà kẹ́yìn dọ́kítà wà ní kò bùkátà lọ́kàn gbélé gbọ́n kókó wàrà má ó sì mọ́jà rẹ̀ wá fún yọ gbowó rẹ̀. àmọ́ kò gbọ́dọ̀ ọgbà tọ́já kò gbọ́dọ̀ ọgbà tọ́já tọ́ náà lọ sọ pé ọmú kó ẹnu ó ti ó sì lè jẹ́ pé ẹnu àmọ́ ó gbèrò àwọn tó hàn tọ́ńdàgbà sí pé káfọ́ ńlẹ̀ wọ́n fi wò lójú dìgbà náà kó tó dìgbà náà rí tó ti bòyàn ó ti rà náà torí pé nígbà ọ̀fẹ́ rà tó wò lè dá padà ó ti lè àbí kọjá pé tọ́ra ó ti fi tẹ́wọ́ àrí pẹ́ńtẹ́ńtì ìdúnàdúrà lórí ẹ̀kọ́ fẹ́ tà ó ti gbà lẹ́nu. àbíkọ́jà pàrọ̀ ni ẹrúbìnrin iná lọ́ra tọ́ ẹrúbìnrin àti wọn gbọ́ ayé wípé fọwọ́ ra la wípé fọwọ́ ra la àtẹni tó fẹ́ jẹ gbádùn àwọn ọmọ ayé ti rà náà lẹ́yìn rẹ̀ náà lọ́dà padà fẹ́ rà mí ọ̀tá yìí rẹ̀ torí pé gbogbo eléyìí àmì fún ọgbà ni ọgbà kò sí ra ó ti di tiẹ̀ ni eléyìí dá nínú àwọn àǹfààní tí sọ́jà fún méjì nínú àwọn àǹfààní bá ti máa tẹ̀ta lórí ọjà dára ẹ̀ta tí èdè tá a fi rajà tó bí a lè tẹ̀ta fáàrà ma àbáta ma lópin ìgbà tá a ti kó láyé tá a ti tà tá a ti rà a sì lè tẹ ẹ̀ta pé ẹ lọ́mú la pẹ̀lú fún ọ̀rọ̀ ayé ti gbà báyìí kò sì lọ wò díẹ̀ àwọn àǹfààní yìí máa kọ́ máa jàǹfààní rẹ̀ ara nǹkan tó fi ṣẹ̀rí à tó mú afọ àná àti wàá lò kò lè rọrùn àfikọ́jẹ́ pé ìkíní kejì olùrajà àtẹlùtajà mùsùlùmí tó ń bẹ̀sùn yé mu wá wọ́n máa kí lẹ́sìn wọn sọ nípa rẹ̀ kò ní máa gbé àríyànjiyàn àbí kẹ́nìkan máa wúwo kúwò sí kọ́ máa sọ ọ̀rọ̀ burúkú nípa òfin ṣẹ̀rí à nípa ọ̀kan ọ̀gbẹ̀rí ààrẹ tó ń gbé ká ọ̀gbẹ́fẹ́ tó wọn òsì tó fẹ́ fi pé o olórí sẹlẹ̀mù wa lọ ẹ̀ka gbẹ̀sìn wáyé tó sì ẹ̀ka máa fi ṣe wá o kó lọ ẹlẹ́dàá kó ṣe wá lórí rẹ̀ àkólo kó lè ha rẹ̀ واستغفروا الله العظيم لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد, وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 ètò ti pé náà ni wọ́n máa jẹ láti fi gbẹ́mí wọn ró tí máa mú kí omi kó máa sàn nínú àwọn akéré máa kú odò eléyìí tó wà lọ́rùn wọn tó àwọn èèyàn tó fi máa rómi bù mú tó máa rómi bù wẹ̀ tómi ó fi máa bẹ nínú àwọn àtẹlẹ́rù àti láwọn akànga gbogbo òdòdó ló wà rọ̀ láti sánmà ìjọba ńlá ni o eléyìí tó ṣe wípé. kò sí pé tí ẹ bá wọ lópin a bá fẹ́ sẹ̀m tá a sì fẹ́ yè tá a fẹ́ kí ìlọsíwájú bá wa ní àwùjọ wa gbogbo àsìkò ìgbà ìdára tó bá ń gbé títún gbé tí ọmọ ènìyàn nítorí pé wọn ò béèrè fún amúwáwá ọmọláwà tó wá láti ìgbàdégbà ó sì ń mú kí ìgbésí ayé wọn máa rọrùn pọ́kẹ́pọ́kẹ́ pé ìtọ́pọ̀ nínú àwọn àmúfura ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà máa ń máa wúwo sí ìdára yìí máa ń ìgbà tó ṣe pé máa fọ àwọn Ọ lè fojú pé lọ fún ó ti fẹ́ ká ọlọ́wọ́ dè lónìí ní jẹ́ àdìsá ẹ̀sẹ̀ níṣẹ́ lánàá kò mọ́jà kájà ó tún lọ sí lọ́mọ ẹgbẹ́ tó dẹ̀ra nítorí kan tó kò lérò bí ti wùlé ma akóbá ti kó bá ó jọ bá ti tó fẹ́ báwo

láti máa rí oríṣiríṣi rẹ̀ lọ́jà wa táwọn ọ̀dọ́ wọn kó wìtìwìtì báwo ni wọ́n máa lọ rà nínú àǹfààní owó òun lẹ rí tọ́wà ń bẹ̀ rí gbogbo ẹja pálí nítorí pọ́tò tó ọ̀rọ̀ táwọn àǹfààní yẹn ti jáde pọ̀rọ̀ ẹ̀sìn ìlú lọ́jà àwọn àgbẹ̀ wọ́n ti fẹ́ pẹ̀lú ojú méjèèjì àtàwọn alájà ńlá àtàwọn alájà kéékèèké oníkálukú wa ìmọ̀ àlọ́ ti ń ní ìfura ìwé ọ̀pọ̀ mélòó ló ti tiẹ̀ báyìí ó ní iye ìgbàgbá lè tún jẹ bọ́nú lẹ̀ táwọn àlejò kójú ọ̀rọ̀ sí tóbi ọ̀bá rọ̀ tó fi jẹ́sẹ̀ ìṣẹ́jú ń jẹ́nu yẹn yóò tẹ́kù lálàáfíà àbí yóò ti bàjẹ́ ọ̀pọ̀ ìmọ̀ye nǹkan ni wọ́n ti pè sí ọ̀dà nítorí pé lọ́rọ̀ òjò náà lọ́rọ̀ táwọn nǹkan yóò fi jáde àbọ̀mí mélòó la fẹ́ pa tá a fẹ́ tà sí ti tá a gbìn omi mélòó la fẹ́ pa tàtẹ́jà tẹ́rì dáàbì òmìnira ìlà tẹ́pá tàtẹ́jà tàgbàdo dáàbì. ọ̀pọ̀lọpọ̀ òkèlè ọjọ́ tó ń fa omi látòdò láti fi kó lómi mu. àwọn òṣèlú máa ń gbèsè bẹ́ẹ̀ àwọn oúnjẹ elékéjì yìí ní ẹ̀fọ́ bí ewéko bí ilá bí kárọ́ọ̀tì kábéèjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn oúnjẹ táwọn èèyàn ń jẹ sàǹsàn. omi jẹ́ ẹ̀bùn káàdà láti máa fi fún oko mu táwọn ó yìí dáadáa lọ́nà tí ó fi tó fi tó ń jẹ lọ́nà ló wà ló ń kékeré wàhálà yóò ní kéré láti ń bùkátà kó di ọ̀rọ̀ ẹlòmíì ó ti kọ́lẹ̀ pépàtì àìníye pépàtì àìníye ìwọ́n tó ti kó di ọ̀rọ̀ ẹlòmíì ọ̀yáwó ó di ọ̀rọ̀ ìlú tó wọn bá sá lọ pé ẹ̀rọ ọ̀gá mi sọ̀rọ̀ rẹ ó múná lọ pátápátá ọ láyé rẹ̀ lọ́wọ́ kò sí eléyìí túmọ̀ sí olórí tẹ́lẹ̀ mu wa iná bá wí àbá àbá nítorí pé kọ́ńtà wa àgbẹ̀rí ti gbin àbùkátà láti máa ṣàdúrà wájú ẹni tó ṣe pé ọmọ ara wọn ra ṣe ẹ̀bẹ̀ sí àwùwá ọlọ́run máa ń wo àwọn kan sàánú àwọn kan ìwọ wà nù àwọn ẹni tó lu ọwọ́ tó ti ọmọ ara rẹ̀ kù ṣe ẹlẹ́dàá lè gbàdúrà lẹ́nu wa mùsùlùmí tàkà ara rẹ̀ tí gbogbo pé káàkiri náà ó lè padà sí mùsùlùmí bẹ̀rù kọ́ sílẹ̀ káàkiri mo kásánà tó di ọ̀pá torí ẹ̀ á máa bẹ àwùwá nítorí pé tí ìlà bá mú gbogbo tẹlifí tẹlẹmù ní ọ̀gá wù bẹ́ẹ̀ náà ní tí nǹkan bá wà pọ̀ gbogbo tẹlifí tẹlẹmù náà ní wọ́n tẹ̀ bá fún rẹ̀ nínú àwọn ọ̀nà àlàkalẹ̀ tí sọ̀ríyà tó mú wa fún wa láti fi máa tọrọ òjò wọn náà ní ká máa tọrọ àforíjì ká máa tọrọ ọ̀gbẹ́ nínú nǹkan tí ó sọ nígbà wọn ṣe ní àlàyé fọwọ́ àlùmọ́ àwọn tó ní ẹlẹ́gbàá wa tí wọn ò sì sọ báyìí lọ́sẹ̀ ní wọ́n àti àdìsẹ́. فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا

àwọn ẹni tó ń ra wọn ra ẹsẹ̀ bẹ́ẹ̀ ipá wọn sọ ọmọ lọ́dọ̀ ọ̀wá kọ́kọ́rọ́ kan tó nì ẹ máa sọ àforíjì lọ́pọ̀lọpọ̀ olùwàmọ̀ mi sínà wọ́n tó ń wá àìsìkì máa sọ àforíjì lọ́pọ̀lọpọ̀ olùwàmọ̀ mi sínà àìsìkì tẹ̀dà àwọn tó ń sọ̀rọ̀ ètò ẹ̀dá máa sọ àforíjì lọ́pọ̀lọpọ̀ olùwàmọ̀ mi sínà nítorí tí ẹ̀ṣẹ̀ ló máa ń dín mọ́re ويجعل لكم جنات ويجعل لكم أنهارا olúwa jẹ́kẹ́ ní àwọn tó yóò jẹ́kẹ́ ní àwọn akẹ́rẹ́ máa bú ọ̀dọ̀ tó ní àwọn àtàlù ẹ̀ ìtọ́ra àforíjì ni. ní àná ìdájọ́ ti mọ̀ àlẹ́ yìí sẹ́lẹ̀ lọ́gbà lérò pẹ̀lú ọ̀pọ̀ ìṣòṣà òkè ìwọ̀n ọ̀gbọ́n mo ní ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ olúwa yìí àwọn olùmọ́ni kìí ṣe ká máa tọ́ ọ̀sán fún wa o. lẹ́sìn fún ọgbẹ́ fúnni wọ́n ti máa rẹ̀ ìmẹ̀ta ń ṣe tẹ̀wọ́ ọmọ àhìn lásán rárá ẹ máa wé ẹ sì dá oúnjẹ ẹsẹ̀ ẹni tí ọba já oúnjẹ ẹsẹ̀ kọ̀ọ̀tà wà àforíjì ọba àmọ́ ṣe ṣe fọ́ọ̀lù jù bẹ́ẹ̀ lọ. ṣé ìtumọ̀ àforíjì kan sọ nígbà tó ọ̀sẹ̀ tẹ́lẹ̀ oníkanukú wa ilé ọkọ̀ ọmọ tó ń pèsè àwùrọ̀ oníkanukú wa ló máa ìdá tó ń pè àwọn tó ń pè mọ̀ lẹ́wọ̀ àwọn tó ń pọ̀ wọ̀ rẹ̀ ṣe àwọn tó ń pè àwọn tó kọ ẹgbẹ́ rẹ ṣe àwọn tó kọ ojú rẹ ṣe gbogbo àwọn oríṣiríṣi àgbọ̀rú olùkọ́ni wọn mọ̀ tó ń ṣe ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn àforíjì torí pé pẹ̀lú bẹ́ẹ̀ à ń pe orí wa lọ́dọ̀ wa nù orí ọ̀pọ̀ kalẹ̀ orí ọ̀rọ̀ pàmò dájọ́ wọn láwùjọ wa nígbà tá a bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọn níjẹ́ ẹsẹ̀ ẹ̀jẹ̀ wọn níjẹ́ ẹsẹ̀ tó ń tẹ̀ka yọ ọmọ pé wọn àtẹ̀tẹ̀tẹ̀ tó kù kẹsí ọ níwájú aláta wọn àtẹ̀tẹ̀ tó kẹsí ọ lẹ́gbẹ̀ẹ́ tí wọn bá bẹ́ẹ̀ ṣe nílé ẹlẹ́sìn nàná nù ìwọ́n ṣe àwọn kùtùkùtù ọ̀la lọ́dún kan ọgbẹ́ bọ́ ọgbẹ́ ìta mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ nínú ara yín ẹ̀rí sọ̀rọ̀ ìjà ọ̀pọ̀lọpọ̀ kan là ń lé sọ̀rọ̀ ọ̀gá ọ̀lẹ́ ọ̀rọ̀ ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ kan láti sọ̀rọ̀ fún láti rárá sọ fún olóògbé àjẹrẹ sí nígbà tí a bá ti sọ̀rọ̀ àforíjì ẹ̀jẹ̀ bá pọ̀ ní sọ̀rọ̀ àforíjì jàmá ẹ̀jẹ̀ àti ìrẹsẹ̀sẹ̀ kólú akólébá sórí kalẹ̀ fún wa láti sánmà ọ̀pẹ̀ tí a dáa yẹrẹ fọ́pọ́ wọn máa tún wa dùn sọ́mà láti kì í wà ó tọ́lú alákọ̀ọ́dọ̀ tọ́lú alákọ̀ọ́dọ̀ láti sánmà ọ̀làrúbẹ̀ ti fèsì àti ìta gbogbo igbá wà ní sẹ́nà sọ́mà ló ń dà wá. Torí ìdí eléyìí ẹgbẹ́ ká tọrọ àforíjì kan pọ̀. Nígbà tí a ń sọ̀rọ̀ pé ká tọrọ àforíjì kó tó Àwọn díẹ̀ tọrọ pẹ̀lú díẹ̀ táwọn àgbẹ̀ wa tí wọ́n ti ti jáde fún wọn. ọwọ́ nǹkan díẹ̀ títí ń yọdún tó sì di apákó wọn ló tún máa lọ gbà yìí òtún lọ sí àgbẹ̀ lólè ọlọ́ọ̀húnṣu olè ìṣùdẹ́sẹ̀ kókù díẹ̀ kọ́ta àgbẹ̀sì gbẹ́wò ọgbà pẹ̀sọ̀ bá hàn lọ́wọ́ àgbẹ̀láwì gbogbo sọ́ọ̀tì làwọn olórí fún kẹtùwá wọn fún gbogbo ọdún pátá àwọn eléyìí ọ̀rọ̀ ló fẹ́ dọ̀gbẹ́ndà sí àmàǹdẹ̀ ẹ̀dá pẹ̀lú ẹni ká gbé ọ̀rọ̀.

tàbí ọmọ ìwádìí wọn máa fún mi ní olè ní ẹ olè ní ẹ ó ti lọ tú àgbàdo alágbàdo nígbà tí àwọn bá gbẹdẹ làwọn bàbá bẹ á lẹ́yìn tó tẹ mi ẹlẹ́dàá wa wọ́n ṣe àwọn ayé sí ẹgbẹ́ mi gbogbo ẹ̀wọ̀n tó àkàtẹ́ báyìí. òbí ìgboro ni wọ́n lọ́dọ̀ pé bàbá yẹn abáyé tẹ̀sán kan kùnà ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbọ́rọ̀ abáyé tẹ̀sán kan wọ́n wá àyè wọ́n wá àyè dájọ́ bẹ́ńdọ̀ gbẹ̀ndọ̀ kìyàmù kí ló dé ṣe fi jẹ́ káwọn ní pọ̀ láwùjọ wa kí ló dé. a ẹ̀kọ́ gbòòrò làgbẹ̀dẹ̀ ṣe ń kọ́kọ́ta. àsìkò nǹkan mìíràn sọ yorùbá tó dà àsìkò katsina subahánàlá. wọ́n ti gbé àwọn ìbọn lórí lórí pé wọ́n ti jí lọ wọ́n ti jí lọ sọ́kọ̀ láti àtàmẹ́fọ́ bàbá ọlọ́kọ̀ sí ìjọba wọ́n ti kó wọn lọ́wọ́ lájú. subahánàlá ẹ̀jẹ̀ ká bẹ̀rù àwọn ẹjẹ àwọn àti tó jẹ ògbóǹda kìí àmà ẹ ọ̀n tí ó wéwèé ọ̀n tí sáwà ọ̀n sọ̀rọ̀ àbújá nà. ẹjẹ abẹ́rù ọ̀wọ́ ọkọ rẹ kò níbi títí ń dáko. òun lẹ́lẹ́sìn lọ́wọ́ rẹ òun sùn wájú kélé mà. ó ní ní iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wádìí o ọ̀pọ̀lọpọ̀ wádìí ló kó parun bá àwọn ará o à bẹ́ẹ̀ ni ó lè kó parun bá àwọn lóòótọ́ ìwádìí tó nítumọ̀ àmẹ́mi ìwádìí tèmi nítumọ̀ ẹ̀ ló kò kẹ́tẹ́ dá ẹ̀ sì kó kàná ọjà fẹ́ẹ̀ lọ́ra tu kó lọ sí kó tura lé ó ní ó ti kù nígbà tó bá ti mọ̀ yí pé ìyàwó ò gbà mọ́kàn jẹ́ àmàmì mọ́ wa ẹ̀ ó lè ti Bẹ́ẹ̀ méjì mẹ́ta bá ń bọ̀ tó ń tẹ́ni sí àwọn létí. Wọ́n wọ́n wọ́n ni wọ́n sọ, wọ́n ti bẹ́ẹ̀ kéré mọ́lẹ̀. Ẹ̀yin náà tètè mú ó lóyún. Kí ló kúrò á? Ó ṣe é ṣe ìfòfò. Kí ló wọ́n wá pé wọ́n ṣe ẹ̀sẹ̀ kù lè? Torí ìgbẹ́ lẹ́yìn, olúwa dákun bá wa kásẹ̀ wà tí wà kúrò láwùjọ wa. Olúwa ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ nǹkan dáa ní fún aláyọ̀ ọkàn lórí nǹkan dáa ní kí wọ́n fi mú wa bẹ́ẹ̀ kúrò nídìí nǹkan ní nǹkan. Olúwa má ṣe wá lẹ́ni tí wọ́n máa fẹ́wọ́ mọ̀tò wa lẹ́nu tí wọ́n máa jalè sàǹsàn olúwa mọ̀tò wa ń dáná dáná olúwa mọ̀tò wa kọ́lé kọ́lé wa ọ̀jọ́ wa má. àwọn èèyàn ti ń ṣe wàhálà wọ́n ṣe wàhálà fún àwọn lásán. wọ̀wọ́ọ̀lù àgbẹ̀jẹ́ ní ti ń wàhálà ṣe fún lásán. torí kí wọ́n ṣùgbọ́n ńlá ni fáwọn àtàbà wọn èèyàn mélòó tó bá kọ ebè márùn lójúmọ́ kan ó lè fún owó ọ̀sẹ̀ mẹ́ta tó sì ní gbàdùn. lẹ́yìn lọ́jọ́ àwọn ẹrú ọ̀gbọ́n wa wà láàárọ̀ wọn alẹ́ wọn kò bí lẹ́sì nínú oṣù yìí náà ní láì kájú máa dá wọn lóró. ọ̀bẹ ṣe ló fún mi ọ̀bẹ ṣe káfíìn lọ́jọ́ jáde yìí iṣẹ́ àkúlò ṣe ó kó ìlú ẹgbẹ́ àdúgbò àwùjọ wa. èèyàn kéèyàn ni ọ rẹ̀ ti ṣàpèjúwe rere. Tọ́ba dá ọ lórí rẹ̀ táwọn náà bá láwọn òfin kan wá. Kí ló kù? Kí ló kù tún títẹ̀? Ṣé kí ló kú láti máa lóun jẹ? Sọ́wọ́ àwọn mi. Òkúkú ọ̀rọ̀. Táwọn bá fi kó fún àgbẹ̀ nípa fi hàn án lọ́wọ́ ọmọdé àpò ìlóko. Táwọn náà lè kọ́ ní ọmọ ìjà wọn lélẹ̀. Tẹ̀lá lẹni tí ń ṣe bẹ́ẹ̀ ti lọ fún ọ aburú ti sẹ àkóbá rẹ gbogbo àdéhùbà. torí jẹ lóyìn olùwàkọ́fà ọ̀fà àwùjọ wa mọ́ olùwà ẹlẹ́dàá wa ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ kọ́ rẹwà àti àwọn ìròyìn rẹ̀ sọ́ka ọjà kan ọmọ pàwọ́ pọ̀ bá ó sì máa ń ta àwọn abájà wo ti àwọn ẹni tí wọ́n orú níwà tó ọ̀sìn dá ní ìṣesí láwùjọ wa kọ́mọ sì torí ìtàn ìyàjẹ́ wa olú ẹlẹ́dàá akọ́rọ̀ ọ̀gbọ́ alágbàáfà fún aláti sámà òjò tó ṣe wípé yọ ọ̀rọ̀ kò ní wọlé òjò tó ṣe pé yọ ọ̀rọ̀ kò ní ba dúkìá jẹ òjò tó ṣe pé yọ ọ̀rọ̀ kò ní gbé wa lọ tọ́mọtọ́mọ òjò tó ṣe wípé ìbùkún pẹ̀lú ọ̀gbìn ọ̀rọ̀ fún wa ìbùkún ní ọ̀gbìn mú jáde fún wa nínú ilẹ̀ tí èèyàn ò ní jà wá tí ọjọ́ ọ̀dọ́ òsì ní mọ́ wa irú òjò bẹ́ẹ̀ láti àwọ̀ kọ́ máa rọ̀ láti sánmà olú ẹlẹ́dàá lọ́jọ́ kan fi mọ̀jẹ̀ fún fi àwùjọ wa kò sàkítà ike ẹ̀ bá màmá òjò kúkúrú ọ̀kan wa olùwàdà kò má ṣe bẹ́ẹ̀ fà àwọn adáadáadáadáa ẹni kò jẹ́ kó máa ṣẹlẹ̀ láwùjọ wa àwọn adáadáadáadáa ẹni kò jẹ́ kó máa ṣẹlẹ̀ láwùjọ wa aburú àgbàìká ó kéré ni ó tóbi ni báwa kápò láwùjọ tiwa báwa kápò láwùjọ tiwa ràn wá lọ́wọ́ ọ̀dàwàdàrà wa ràn wá lọ́wọ́ ọ̀dàwàdàrà wa láyé àti lọ́sùn yá àwọn tá a jẹ́ ọmọlẹ́yìn ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam táwọn àti ọ̀sọ̀rọ̀ ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó ti àwọn àtàwọn mọ̀lẹ́kà alápàlẹ́ àwọn àti àtẹ̀lá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 وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا ارحم الراحمين اللهم اجثنا اللهم اجثنا اللهم اجثنا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر